ó ṣeé ṣe kí àwọn ọ̀dọ́ pàápàá àwọn ọmọ jayéjayé tí wọ́n fẹ́ràn ọtí tó máa sá lọ ìpínlẹ̀ Akwa Ibom pàápàá ìlú yíò tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà láìpẹ́ yìí o nígbà tí gómìnà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún lọ́sẹ̀ tó kọjá ìyún pásítọ̀ Umo Eno tó ti kéde ọtí ọ̀fẹ́ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà ní gbogbo wákàtí kan lọ́jọ́ ẹtì ní gbogbo ìyẹn Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ láti aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ tó sì jẹ́ pé wákàtí ìdùnnú ìyẹn happy hour ni gómìnà pe àkọlé ohun tó fẹ́ máa ṣe yìí ẹ̀rọ ti pé lásìkò tí pásítọ̀ Umoeno tó ń polongo ìbò lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ló ṣèlérí pé bóun bá ti gbàjọba tó ń di gómìnà Akwa Ibom lẹ́yìn gómìnà Emmanuel Udom ó lòun yóò máa ṣètò kan tí wọ́n pè ní wákàtí ìdùnnú happy gbogbo ọjọ́ Friday tó jẹ́ ọjọ́ iṣẹ́ tó gbẹ̀yìn lọ́sọ̀ọ̀sẹ̀ ni yóò sì máa wáyé ǹjẹ́ báwo ni pásítọ̀ umo eno ṣe fẹ́ ṣe é ó ní tó bá ti da aago márùn sí mẹ́fà rọ̀lẹ́ ó ní yóò ní owó tí ìjọba òun yóò máa gbé sílẹ̀ fún gbogbo àwọn gbajúmọ̀ ilé ọtí àti ilé ìgbafẹ́ tó wà ní ìpínlẹ̀ Akwa Ibom láti máa fi san owó ìrànwọ́ lórí ọtí èèyàn pé owó táwọn èèyàn ń ra ọtí yóò máa dínkù nítorí pé ìjọba yóò ti máa bá wọn san díẹ̀díẹ̀ nú ẹ̀ láàrin wákàtí kan èèyàn láàrin aago márùn-ún sí aago mẹ́fà ìrọ̀lẹ́ ṣáá o bí pásítọ̀ Omuyenu Owo ṣe ti gbàjọba a gbọ́ pé wákàtí ìdùnnú happy hour ó wáyé lọ́jọ́ Friday ìyẹn ọjọ́ ọ̀sẹ̀ tó kọjá yìí tí wọ́n sì láwọn èèyàn wọn mu ọtí yó bá kán ní owó pọ́kú nítorí pé ọtí tó ń tà ní igba náírà gómìnà ti sanwó ẹ̀ ó ti di nǹkan bíi ọgọ́rùn-ún náírà táwọn èèyàn sì mu ọtí tí inú wọn ń dùn ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ sí ìgbésẹ̀ gómìnà Omuyenu yìí pàápàá bó tún ṣe jẹ́ pásítọ̀ ni ló mà ṣe ní kàyéfì bẹ́ẹ̀ làwọn kan sọ pé lóòótọ́ ló yẹ kí wọ́n máa ṣèyẹ̀wò ọpọlọ fáwọn olóṣèlú nàìjíríà nítorí ìwà tí wọ́n máa ń wù nígbà míì máa ń fi hàn bíi pé orí wọn kò pé rárá àwọn kan tiẹ̀ ní ọ̀nà tí pásítọ̀ ọ̀húnmọ̀ ẹ̀ náà fẹ́ gbà náwó òlú nílòkulò nìyẹn ṣùgbọ́n o àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ràn ọtí wọ́n ti ń kàn sára sí i pé nǹkan gidi ló ń ṣe fáwọn àti pé kò máa lo béè.